لأن ما قاله حق أما ما يقول كنت أصول بدوني كو ni eléyìí àti gbogbo bí tọ́ba ti ní ìwújà ẹ̀kọ́ tẹ́ba tí ẹ̀ma ti ní ẹ̀kọ́ tọ̀hídìí la gbogbo wa ti ní ìwújà hako nítorí òdodo ni ẹ̀wú nìyẹn sọ ó di nọmba tù mọ̀ṣọ́rọ́ ó yẹ tẹ̀rọ ojú ilẹ̀ hak wa nǹkan náà mi mẹ́nẹ́bà wọ àlẹ́yìn lẹ́sà mi àlè hak Allahu akbar ọlọ́kọ̀ bá sọmọ fún àdìsẹ́yìn àwọn ẹ̀kọ́ wọn yẹ àwọn àdìára ni ẹ bá ti nílà ẹ ní bọ́sìlì conviction al yẹ tẹ̀rọ ojú ilẹ̀ hak ó di ìgbógi ṣẹ̀rí àgbà máa fún wa كما قال سددو وإن كان من نبأ عليه ليس من أبا كان شيء تصور كيف يدلوني كيف أعمل يدلوني أما قال قال أنت بقى صور يدلوني أبها ولي والمشروعية الرجوع إلى الحق ودي بالشريعة لبا من بشريعة مني كيف تعرفني يدلوني وإن كان من نبأ عليه أنت تواجه لك إيه فأنت في المسكن kuma gbogbo lẹ́yìn tẹ̀mí àìrìn àt kéṣì náà olódodo tí a bí agbá òdodo lọ́sọ̀ àmọ́ kírísítẹ̀n man lọ́sọ̀ máa yẹ òdodo òdodo lọ́sọ̀ ó di irú máa kírísítẹ̀n gómìnà ilẹ̀ Ìgbò ó di kálù ó di àbíkínà pé ó di kálù síwájú ó di kálù ó ní Tinubu tí ó yọ tó ṣe muslim muslim yìí ó ní Islam òye níbẹ̀ ó lóun ba ó lè ba àwọn wọlé ni oníkèké pé islam lóye tí mo dúró yìí pé muslim muslim ticket oní islam wọ̀nyí níbẹ̀ ọlọ́ àmọ́ kò lè ní kò lè wọlé minority kó tó wá mú minority ní north kò lè wọlé oníkàkó ó sì ń fi ẹ̀bí ó sì wọlé ní <clears throat> ọ̀rọ̀ yẹn tó lórí ẹ̀fẹ́ ẹ̀kọ́ lórí ó bá bínú dọ̀la ọgbà bínú fún ara rẹ̀. kọ́lá kan tó bí wà sí òdòdó yẹn kí tó lẹ́yìn òdòdó ni nọ́mbà tírì anáwó yẹn bá bí ẹ̀ńdà tẹ̀gìyẹ̀rẹ̀ ṣe àyùgáyẹ̀rẹ̀ ìlà ṣe ìkọ̀rẹ́ ìlú mi anáwó yẹn bá bí ẹ̀ńdà tẹ̀gìyẹ̀rẹ̀ ṣe tí nǹkan bá change ntọ́tọ́sọ̀ wọn ni àyùgáyẹ̀rẹ̀ ìlà ṣe ìkọ̀rẹ́ ìlú mi kí yìí nǹkan tó súnmọ́ لأن النبي صلى الله عليه وسلم أمرهم أن يقولوا أقوى لا تكون سبايك ورب الكعبة كما تقول الكعبة كما تقول رب الكعبة لم يقل أهل بالله وأمرهم أن يقولوا ما شاء الله ثم شجع كما تقول كما تقول كل والله ورب الكعبة أنت اسمى وكعبة اسمى يؤدي أنا أجل سبايك سوف ماذا أقول أمير fẹ́ fún ìmọ̀nà ni o ìmọ̀nà tó dẹ̀ wọlé ni ó ní àwọn bàbá wa ń jọ tó bá ní kíní yọ ọ̀dà wọn àmú ìtọ́jà wa tí wọ́n mú kíní yọ ọ̀dà wọn mú ìtọ́jà wa tẹ́ bá ní káwọn yẹn náà pọ̀fọ̀ mọ́ ẹ mú dáàmà sí wa ó di ó dẹ̀ lè pẹ̀lú ògùn ọlọ́run bá tẹ́ bá mú fún wa gan òun sì náà máa táìpì gbogbo táìpì làwọn máa san adébẹ̀lú ayé abdulatif kò sí bẹ́ẹ̀ ali kama sọ fún wa kama ìtọ́ba ti rí ọ̀rọ̀ bàtú wọ́n sàǹfààní alábìyẹn náà wọ́n máa sọ ó sì ó sì bí méjì ó máa san owó rẹ̀ fún píríntà ó di ọ̀rọ̀ tó tà ní tí bá bẹ́ẹ̀ gbàǹkà lọ́wọ́ rẹ̀ ẹ fún ní mìtẹ́ fi rẹ̀ kù àmọ́ ẹ gbàǹkà lọ́wọ́ rẹ̀ ẹ fún ní nígbàtí wọ́n ti sàkà sọ̀rọ̀ mi mo gbà wọlé ṣútà ṣútà rẹ̀ mo gbà wọlé ṣútà rẹ̀ ps òdodo lórí ẹ gbàǹkà lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ báyìí kẹ́sì náà táìpù nǹkan yẹn ó máa ṣe gan mo ròyìn fún yín pé ọ̀kan náà ń bílẹ̀ àyẹ̀ ẹgbẹ́ àwọn ọmọ ń bá àyẹ̀ jẹ́ nù ó láwọn ará márkàṣó àwọn tó ń kí mẹ́sàsà láti fà níbi ìṣẹ̀fẹ́ lọ búra kan lára òkúrọ́ ni ọ òkúrọ́ ni ọ ni ọ sọ bẹ́ẹ̀ èmi ló bẹ ẹfọn ọba kó gbèsè wọn rọ ọ̀rẹ́ bra mi sábà kan bẹ mẹ́rin tó tẹ́lá ìsì bravo bravo kan pè mí ẹ ẹ kẹ́ mẹ́rin ọ̀fà ọkọlọ àbáyé nígbàgbọ́ ìní bravo kìnnìkan kan alright ó wá ní àmì ìṣẹ̀lẹ̀ àmọ́jọ́ ọmọ ọ̀fà náà ni mo sọ pé ẹ mọ̀ ìyàwó rẹ̀ nọ́ọ̀sì ìyàwó ẹ̀ wáyé wà dáadáa àti àwọn ọmọ rẹ̀ àbútọ́ àbúkíní àbútọ́ọ̀lì tó gbé nílé gbà yìí tí ọ̀yàwó rẹ̀ dàníyà ọmọ àbúrò yẹn nù ó làbí ìṣẹ́rẹ́ fẹ́rẹ́ kẹ́ni pé jẹ́ ẹ̀kú ní ìṣẹ́ra yìí ẹ̀mọ́ mo láìsí ẹ̀mọ́ sọ dodo <clears throat> dodo lẹ́ máa sọ ó di mo láìsí dodo lẹ́ máa sọ ó di òdodo ó ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ brian ọba ní wọ́n ní ẹ̀wọ̀n ìṣẹ̀ṣẹ̀ àdó mírọ́lẹ́ka ó ní ìyàwó mú pamphlet wọn ṣe wá láti mercaz pamphlet wọn ṣe wọ́n tún kọ wá sàn láti tààtì síbẹ̀ ṣé wàá yọkọ ní ṣèjà lájò àwọn tó wá print ẹ̀ tó tún fi wá sàn láti síbẹ̀ tí wọ́n ní wọ́n ṣe wá sàn láti kẹ́ ìmọ̀ ṣe tẹ́ kọ̀ọ̀rọ̀ àyíjọ ọjọ́ mẹ́jọ mẹ́jọ ìfọ̀rọ̀ àmọ́ pé wọ́n ṣèjà lájò bàbá yẹn lóun máa pèsè ó yẹ pèsè ẹni dá sí ó di ẹyin ó yẹ pèsè wọn mú dáfọ̀rọ̀ yìí wọn lọ́kọ̀ lẹ́yìn náà tí a bẹ bàbá lóun yẹn kánà kọ́ ni mo máa tì mọ́lẹ̀ ẹgbẹ́ bàbá bá wa àná òye ń ń dàtà bí yé rẹ̀ tí a bẹ ṣe ní kama wọn lọ́wọ́ àyùbá yìírò ìràṣẹ akara kọ wà ní kí súnmọ́ ó di àwọn yẹn tó pé wọ káàbà wàláyé láyé kó wọ́n sọ fún wa kó sí àníbi àwọn akókò ẹ̀sọ́ kó wàláyé wọ́n sọ pé wọ́rọ̀ bí káàbà ó súnmọ́ kí ni wọ́n káàbà ni ó di yẹ ìpàtà ìsìfà àjẹrí bẹ́ẹ̀ ni di yẹ kàbírù àbí náà yẹ tí kàbírù náà yẹ àbí àbáàzù náà yẹ ni لأن النبي صلى الله عليه وسلم أمرهم أن يقولوا أنا بقول ورب الكعبة للصلاة بقى بروها ولم يقل ولم يقل إيه إهلاك والله وأمر أن يقول ما شاء الله ثم شيدا ويقول ما شاء الله ما شاء الله ما ما شاء الله ثم شيدا أما تقول ما شاء الله وشيدا ودي <coughs> الله لا بدا خيرا نعم ولكن يقال بالله بأن الله يعلم كيف يقرهم وينبغي بإشكال لا إيجاب لكن يقال ما تقول يعني- نعم مضيفه نعم بوزن إشكال الجواب نعم يريد أن أنه إتمتوا عن بيه

ọ̀rọ̀ kí ni náà orí ìgbẹ́gbẹ́ lọ rẹ̀ náà wọ́n ni mo ti tọ́ àti mi wọ́n sọ pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ wọ́n sọ pé ọ̀rọ̀ abúlábìlẹ̀ òbẹ́ yìí kò rí bẹ́ẹ̀ wọ́n á ní à bùnádìgbà bìlẹ̀ òjà yahoo tí wọ́n bìlẹ̀ òjà yìí yahoo lọ́kọ̀ bí gbà gbogbo nǹkan náà ìkọ́lẹ̀ mi máa yìí àjíyára ní ọ̀dẹ̀ ọ̀jẹ̀ fún yí tí ẹ bá rí nǹkan lọ́dọ̀ yọ̀wó ní èyí tó ń jẹ̀ mọ́ ọgá jù ṣètọ́nì ìjọ mo jẹ̀ mọ́ fún yí yẹn pé وجوابه إشكال وجوابه هو أن يقال كيف لم ينبه على هذا الأمر kí ló fàájọ́ pé mo fi ta lórí ọ̀rọ̀ yìí ilà ààrẹ yahudi àti yahudi kọ́nà bí fi wọn ni àwọn yahudi mọ̀tò lóun ọ̀tẹ̀lẹ̀ ni wọ́n jawaabu anna oyomkin anna rasulillah lam yasma lam ya adamu midi nípa àwọn tó ní ma gbọ́ máa ń mú tí wọ́n sọ ó lè máa kọ̀ gbọ́ ọ̀bí kọ́ máa ń pa àná tí wọ́n búra pé wọ́n rábì káàmà àwọn yẹn búra yẹn wọ́n máa búra wọ́n máa búra wọ́n káàmà àwọn yorùbá máa búra wọ́n fi kàlá búra kọ́ ẹlẹ́mí ó dìbò bàtà yẹn ló fi lẹ̀ búra ẹlẹ́mí ó yẹ pé mo fi mẹ́kà àti ẹ̀dínlẹ̀ búra ẹlẹ́mí ó fi eyín mẹ́kà búra ó dé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala mẹ́ta fọ̀rọ̀ yìí wa ولكن يقال بأن الله يعلم وكيف ينكره أنا قال ما بعمل بول واتجمعنا فيبقى إشقاء يجوا لكن يجاب إن هذا من الشرك الأصغر سباحة يقول ما شاء الله وشيتا شرك الأصغر دون الأكبر في شرك الله وتكون الحكمة هي ابتلاء هؤلاء اليهود إلي ما جاءت نوفا ويهود ويهود الذين انقضوا المسلمين في بهذه الأوطان تقع المسلمين يقولوا مع أنهم يشركون شركا أكبر àwọn wọn kó bá mùsùlùmí ṣirki kékeré àmọ́ àwọn náà ṣe ṣirki ńlá wọlá yọrọ wọn àìbà òdò rí àìbò àìbò ni wọn rí so ìṣesí yahudi ní kẹmẹ rí àìbò aláìbò ó wa isaac mo kà nǹkan mẹ́wàá fún ti mu tí è inu àdúrà náà ní kí láìsí láìsí wò láìsí ṣe nìkan án yòókù ó ni, gbára nàní tó àfáà tó ọbẹ̀ tó wà ní àfáà fúláàtì mo kà nǹkan mẹ́wàá mo ní ọ̀kan ó ojúmọ́ àmì sọ ojúmọ́ àmì ti sọ ọ̀ráìtì mo kú láàárọ̀ mo kú láàárọ̀ àná ojúmọ́ àmì ti sọ mo ní Ibrahim bin Adham ọ̀kan náà wọn àfáà gbà ní ọlọ́sílù bá tura àwọn ará bá sábà pàdé ẹ̀kọ́ yá ṣéhùnà ṣéhùwà yá ṣéhànà ruwa shehuwa o wa ẹni ọmọ ọlọ́run sábẹ́ ń gbọ́mọ gbàdúrà wa àṣàdúrà àdúrà wọ̀ gbà ó ní màá sọ nǹkan mẹ́wàá fún yín ẹ̀ ń ni pé ẹ máa wá laifi láìfi ẹ gbàgbé pe ọba kọ̀nà tí èlù máa

náà ẹ̀mọ́ lọ́wọ́ bá ẹ̀fọ́ náà lọ́tọ̀ rẹ̀ yẹ́sì náà aláǹkọ́ nù aláǹkọ́ ẹ̀ńpìlìmgbẹ̀ ẹ̀mọ́ lọ́wọ́ bá àmọ́ ẹ̀fọ́ náà lọ́tọ̀ rẹ̀ ṣé wà ṣé wò fún ẹnu àá àti ìbéèrè ìbéèrè tẹ́tọ́ fi lọ yá bẹ̀rẹ̀ ìbéèrè tán ìrìsá ìwọ̀n mi láì kiri sáà báyìí náà so ẹlẹ́ni fi ànábi Muhammad ẹ̀ tẹ̀lé sunan níbi sẹ́lẹ̀ ó ní mẹ́ta báyìí bẹ́ẹ̀ akpọ́rù sheikh sheikh ẹ ma wá quran ẹ mẹ́rin ma fi quran ṣe ṣe náà owó tí o bá bí agbà ní náà ah ẹgbẹ́ ha bùrọ̀ abẹ́rẹ́ àfẹ́ ẹ̀yin ẹ̀ṣin mọ́ ọ̀dọ̀ ẹ̀rọ ọlọ́wọ́ adérímẹ́rin báyìí. bẹ́ẹ̀ni ẹ̀yin gbókò lọ sórí pé ẹ̀mọ na ti kéjọ kan gbẹ̀yìn náà báyìí ẹ gbókò lọ sórí ẹgbò mọ́lẹ̀ ẹ pẹ́yìn dà ẹ̀mọ ẹrù pé ìjọ kan gbókò náà báyìí wọ́n dùn ní ẹ̀mọ ẹlẹ́rù ó di ó di márùn bá wọn. ẹ lè pe ṣètò kú ọ̀rọ̀ ẹgbà pé kún bẹ ẹ̀mọ palẹ̀mọ́ rẹ̀ ju tòun mẹ́fà náà a ṣeun bàbá àjẹ́nà bẹ ẹ̀mọ ṣe máa jẹ́nà nígbà gbogbo ẹ̀rọ nù a ní àwọn yòówù ni wọ́n lọ́fẹ̀ẹ́ ti wá àgbà. Ìdájọ́ bẹ́ẹ̀ bí dídá kan àwọn yahoo wọ́n ń lẹ̀ jùlọ ẹgbẹ́ àti wọ́n ṣe aláwọ̀ sí ìdá wọ́n ń táwọn pé òbéèrè ní ọmọ ọlọ́wọ́ bá ẹgbọ́ ńlá làwọn ṣe ẹgbọ́ táwọn táwọn ṣe wọn ẹgbọ́ kékeré ní sílùkùn àgbẹ̀rẹ̀ àmọ́ sí àgbàwọlé alẹ́kọ̀ọ́ jara wa máa ṣe aláwọ̀ tó mọ̀ ṣe ìta ó bẹ́ẹ̀ àti mẹ́fà bára ní ó di ẹgbẹ́ jọ ẹgbà pé náà ń bẹ ẹ̀mọ jìnà sí náà ẹ̀mọ wà tó gbé jìnà sí náà náà gbogbo ọlá ẹ̀ka máa kí mẹ́wàá nígbà pé ní Yorùbá ní kí ní lágbára nù ẹ̀mọ kó ṣe ìtàn ọ̀tá yìí nì ẹ̀yàwó rẹ̀ àmọ́ máa wá lọ gbé jìnà lọ níwájú mọ́ màdé ń lẹ́yìn máa.

ẹbí agbó wa tó wáwọ̀ àwọn mẹ́fà wa gbọ́ lọ mẹ́wàá gbájẹ̀ pé méje tó tún dáadé ẹ̀rọ mẹ́wàá náà máa sọ fún ẹgbẹ́ àtìgbà ẹ̀ ń di orí àkòfin ọlọ́ọ̀bà ẹ̀dùgbẹ́ ọlọ́ọ̀bà sátọ́ àbí pé ọjọ́ pé wọ́n ti pé ọjọ́ ti pé ọjọ́ àbí àìkò ti pé ẹgbẹ́ bí wà fún mi ọ̀fẹ́ bí ìmọ̀ ẹ̀sìn jọ́nà báwọn ìwé kan bẹ́ẹ̀ dáa máa ń yọ yóò fún làkóòbù tàbí mọ̀ndé ó máa pàtà sí ẹ̀yìn ẹ̀ báyìí ìgbé náà sì ni tó bá lọ rí wáńsà rẹ̀ ó kàkọ́ sí àwọn tó jẹ́ pé this wúruwúru to answer wúruwúru to answer tó bá o dáadáa all best answer yẹn àmọ́ tó bá wà tó lọ tó lọ rí wáńsà tó bá jí kọ́ ó lọ bá olè wúruwúru to answer. Ayi ó di ìwọ́wọ́ kan ìwà àwàgbé láti mẹ́fà pa àwàgbé àti mẹ́fà àbá náà kí ni yókù kí ni yókù àbí kí n gbà fún ọ pé kí máa bá wa náà ṣe wúrú tó àti sọnù náà ẹ́ àti sọ́wọ́ àbí. Aram kankan náà mi èyí tó bẹ́ẹ̀ jọ ni pé ọjà kíkú ń bẹ ẹ máa prepare ó ní ọjà kíkú ń bẹ ẹ máa ṣe ìdáàbò náà ojú mẹ́wàá. Thank you.

ẹ̀yìn ka Qur'an ẹ̀ mẹ́fìṣẹ́tì ẹ̀yẹ kẹta nù ẹ̀yẹ kẹrin ẹgbẹ́ pèsè tọ́ọ̀nù ọ̀tá yìí àmọ́ òun ló ń tẹ̀lé aláwọn tó ń gbìjà ṣe dáhùn fa nígbà tó ń sọ̀rọ̀ wọ́n kúlù gbìjà ti dọ̀lára wọ́n ni wọ́n kúlù dọ̀lára fi náà bíbí àwọn ọmọ ìjàmbá àwọn nípò àwọn ọ̀gbọ́n tó ń kúlù dọ̀lára fi náà àbá àfa kàbíyì ẹ máa sọ bíbí báwọn ẹ gbà pé ṣètọ́nù táyé ẹ̀ ìjìnlẹ̀ ìjọ ojúmọ́ lẹ́ ń jẹ orí ọba ọlọ́run sẹ orí fún òjò ní ìrọ̀ ìwọ̀n mẹ́rin ọba mo ń gbọ́ ní ẹnìkan sọ fún láìpẹ́ tí wọ́n ní ibi kàkà tó sì yẹtù ju ọ̀rọ̀ tó ju ọjọ́ tẹ̀ bàbá ní ọdún yìí rán àbí ẹ̀yìn náà gbọ́n àbí nínú àti yẹ pé for three years ojú ọ̀rọ̀ ọdún kan ní orí ojú ọ̀rọ̀ kí ni wàá tẹ̀lé àwọn tó kọ́ lílẹ̀ náà wọ́n kọ́ kò tún lè kọ́kọ́ fi tẹ́ǹkà omi kàmi wá fún wọn nígbà tó koko tẹ́ǹkà ìgbẹ́ gbàgbé wọ́n ti kókó ní wọn àti kó lọ síbi tó ní ojú wọn àwọn òjò lọ́kọ̀ọ́ fún wọn onímọ̀ tá à rí nàìjíríà ọlọ́mọ kẹwàá nàìjíríà pé àwọn jama kan wá láti Saudi Arabia olówó ni fi ọwọ́ ní ọ̀ṣọ́gbọ́ ga àwọn Khalid lọ́gá àwọn jẹ́ ní òun fẹ́ lọ sí nigeria nígbà yẹn fóònù sí báyìí ẹ lọ sí nigeria lọ́ọ̀fù pẹ̀lú fóònù ẹ wọ̀ ní bush lọ sí fẹ́ كنت لقى عن سنان في مدينة الأبد وفي مطر واليوم انتقلنا إلى مدينة الكبينة وفي مطر أيضا إلا بان لا نمو قواني لغوثيكي مثل قد يروح لني عواني كبينة جيت يروح إذن يا رسول الله صلى الله عليه وسلم يجب أن يكون أنا بداني لواني لواني أو ما رسل جواب بواد ولا بان روح صلى الله عليه وسلم وجود روح àti ẹ̀rọ a ńlá táwọn àrùn ní gbogbo ọ̀tá àmà pé yá àtọ̀ àmì hádà kálà rẹ̀ ní ẹ̀rù pé hádà bẹ́ẹ̀ ẹ̀mọ̀ ní wọ́n pé àbújá sàgbó ní ojú bọ́sọ́ọ̀bù ìgbà yìí ó ní ọlọ́ọ̀bà nígbà máa lọ sàbí àgbà sí òjò rọ̀ báyìí táwọn àti àmà sáko ní àwọn wọn lọ ní òjò báyìí wọn gba òjò mọ́ra báyìí àwọn ìtàn máa tó ara bá àgbà ẹni bí ọlọ bí kíní tó wà bíbi kàábà bí ẹsẹ òjò àbí wọn gbé yìí ẹ àkílẹ̀ pé ìdóró ẹ̀ka àwọn ọmọ lọ́dọ̀ ọmọ lọ́dọ̀ la ilaha illallah هكيجي وقولين لنا حرارة مجانا ماء طهورة نعم لا بد من أن يكون هناك me <laughs> ba Olúkà lórí àwọn ọmọdé náà lọ́ tọ́ alẹ́ jẹ orúwa mẹ́lá orúwa ẹwọ solar energy ọlọ́run wà lójú dájú lágbàáyé ọlọ́run kẹwàá ọ̀. ọlọ́jà amóore lójúmọ́ náà ń di orí ọ̀fẹ́ ọlọ́ọ̀gá àmàdúpẹ́ orí ọmọdé àwọn ọ̀pẹ̀lẹ̀ wa tó náà dé bẹ̀ ọ̀rọ̀ yìí takora wa wọ́n ní márùn-ún wọ́n náà dúgbà nílẹ̀ ìwọ́n lápẹ́ يستفاد من الحديث عن حيالنا يعني قوله في حديث ابن عباس رضي الله عنه رجل قال للنبي صلى الله عليه وسلم بلاد بينيته كادوا بيني يا ابني يجاك أسوشي لدي ولا مزاك على ذكر الله دي مسلمنا فرج الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك